ẹ̀yin èèyàn e, e, e, èyí tún ga o madam jese buki tún tú nǹkan o eléyìí lágbára o ah, ọlọ́gbọ́n àní pressure ti wà ẹ wo tá a bá ń tanra wa lókù àwọn nǹkan kankan lè wà kó mọ̀ hàn sáwà lórí ọ̀rọ̀ Mohbad many things ń ṣẹlẹ̀ lábẹ́nú ọlọ́gbọ́n ooru ooru gbóná ti mú àwọn kan ṣùgbọ́n ẹ̀yin èèyàn súnmọ́ bí o ẹ tún wá gbọ́ gbogbo àwọn àṣírí míì <laughs> ah, ó ga o kò sí àwọn ẹni ibi táṣírí wọn lè bò láyéláyé ọlọ́ngbọ̀n ẹ dẹ̀ wá gbọ́ nǹkan táwọn Yorùbá sọ o wọ́n ní bí rọ́bà lọ lógún ọdún kó ti máa lọ kó máa kírọ́ máa ta wàràwàrà lọ́jà ọjọ́ tí òótọ́ bá dé báyìí irọ́ máa kùtà ni ẹ̀yin èèyàn súnmọ́ bí ẹ tún wá gbọ́ tuntun madam jesebuki tún tú nǹkan àwọn nǹkan míì tá a tún mọ̀ tẹ́lẹ̀ ó tún mo mọ̀ wípé another latest update míì tún ní eh, corona inquest ó ti súnmọ́lé báyìí according to information tó tẹ̀ wá lọ́wọ́ wọ́n ní bàbá mohbad ti sign letter corona inquest ó bẹ̀rẹ̀ láìpẹ́ <laughs> ok nǹkan ó ṣẹlẹ̀ kọ́lọ́n kó kó kó kó kó gbogbo wa yọ kó sì dáàbò gbogbo wa. Hmm, ẹ tún wá gbọ́ latest update eléyìí madam jesse buki òun ló tú nǹkan kí làwọn nǹkan tó tú kí làwọn nǹkan tó ló ṣẹlẹ̀ ẹ súnmọ́ bíi ẹ náà wò ẹ ṣí àìpẹ̀lẹ́ lòmíì dandan ni whether we like it or not justice will prevail hmm, ìdájọ́ òdodo ni ó gbẹ̀yìn ọ̀rọ̀ nítorí débi lójú nù ẹ ṣí àìpẹ̀lẹ́ lòmíì káwọn náà rí tó wà bí ó lágbára pọ̀ kọ́lọ́n kó ṣàánú wa justice for Muba. update ṣe ń now ìjọ yẹn ìjọ tí Wùnmí fi update yìí sí it was fourteen thirty nine thirty nine minutes past two Look, update yẹn Egbon nǹkan tó kọ ó sọ this nigga died few minutes after I posted his son five his son's five months birthday aráyé ẹ gbà mí wọ́n á gba wọ́n á gba èdè ibi tó kún ẹ̀mí ẹ̀ máa fi jáwọ́ mi ṣẹgbà bẹ́ẹ̀ dáhùn mo máa post ẹ̀ kẹrin dáadáa ó ní this nigga died few minutes after I posted his son's five months birthday ara yìí ẹ gbà mí òun ni òun ni mò ń kà ṣètìrì màá gbé sí picture kí gbogbo yín rí now kí mo wá fẹ́ fàyàn bẹ̀ ó sọ pé this nigga died few minutes after I posted his son's five months birthday. few minutes ló pé o ìgbà tá a máa lọ wo orí kíní yẹn ìgbà tá a máa lọ wo kíní yẹn yesterday ni yesterday yẹn wá jẹ́ monday kò yẹ yín tuesday ló gbé kíní sí kò yẹ yín tuesday ló gbé update sí wípé few minutes tóun tóun gbé update ọmọ yìí sí ni Mohbad kú but unfortunately ìṣẹ̀lẹ̀ pé onírò kì í rántí ó ti gbàgbé ìṣẹ̀lẹ̀ pé mo sọ pé ó dà spam nìkan ló wà lọ́pọ̀lọ́ ẹ̀ kò sí kankan tó wà lọ́pọlọ ju spam lọ now ó ti gbàgbé wípé kíní yẹn yesterday ló show fọ́tò fọ́tò ọmọ yẹn ṣe pé tábàyà fọ́tò ń gbà mí ó máa ń kọ ó ti yẹyìn àná ló gbé fọ́tò ọmọ yìí sí but ìgbà tó máa update ó ní few minutes lọ́jọ́ yẹn but kíní yẹn lọ show wa pé yesterday ṣe ń rí mi ṣe ń rí nǹkan tí prime boy sọ lọ́sàn-án ẹni ìgbà tó ń ṣe fídíò òun ni picture yẹn ni máa update gbogbo yín máa rí ṣé ẹ gẹ́ẹ̀tì kan tí mo sọ ṣá ẹ bá mi comment tí àlàyé mi bá yé yín ẹ bá mi comment ṣé àlàyé yẹn yé yín àbí kò yé yín ṣe rẹ pé òun update ìjọ tí mo bá di kú ló update ìjọ tó sọ pé ó kú ṣe ń gbọ́ which was Tuesday but unfortunately Monday only few minutes níjọ́ Tuesday yẹn ni mo di kú sorry tóun gbé fọ́tò yìí ṣe ẹ ó yẹ yín ṣá ṣé nǹkan tí mo sọ yẹ yín God bless you ìjọ Tuesday ló gbé fọ́tò yìí sí ó ní few minutes tí di kú but yesterday ló wá lọ show mbẹ so ẹ bá wa bèrè lọ́wọ́ Wunmi ṣé ṣé Monday ni di kú àbí Tuesday ìyẹn ni kẹ́ bá mi bèrè lọ́wọ́ Wunmi because ìkíní nǹkan ti sọ pé Monday ni Mohbad kú abẹ́mọ̀ only this nigger died few minutes after I posted his son's five months birthday aráyé ẹgbà mi ṣẹlẹ̀ rẹ pé Tuesday lọ sọ fún wa pé Mohbad kú ìjọ Tuesday tán tọpa ewo síta ẹ̀ lọ́nà ó kú but unfortunately onírọ̀ kì í rántí ẹni tó bá ń sòótọ́ lọ́rọ̀ ẹ̀ máa jẹ́ kan náà the same thing ẹni tó bá ń sòótọ́ máa sọ. So but fọ́tò ta lọ́wọ́ ó gbé yesterday sí ẹ ti rí yesterday yẹn bẹ̀ ṣẹ́gi pa ti káàsì wù mí bẹ̀ yẹn ẹ bá wa béèrè lọ́wọ́ mi pé ìjọ wo ni Mohbad kú ẹ bá wa béèrè lọ́wọ́ mi pé ìjọ wo ni Mohbad kú because this is eléyìí show pé àná ló gbé fọ́tò yìí so á jẹ́ pé àná yẹn ni Mohbad kú ṣe ti rí ibẹ̀ ni mo fi àrò sí i máa gbé síta tẹ máa rí ẹ rí kà dáadáa ẹ má wọrí ẹ bá mi dìyẹn mú ibi tí màmá Mohbad ti sọ pé ọjọ́ Monday ni Mohbad kú màá play fún yín sìn kẹ gbọ́ so ṣẹ́rí pọ́rọ̀ òun àti Wùnmí ó ń tálì mọ́ra wọn. ìgbà yẹn ni mo ti kò sí ẹgbà mi mo dúró kò sí bí máa máa ṣàkiri ní èmi àtọmọ mi ó sì kú ó rí èmi ò rí àmọ́ máa sá kiri ni kò lè sùn ìbẹ̀rù ìfòyà ìpọ́nmísì ti kú àyà jíjá ti pọ̀ jù tó bá yẹ kó lọ sí ṣòmí kan kò ní lè lọ wọn làwọn láyà pọ̀ ojoojúmọ́ náà nà án kò sẹ́ni tó máa pè mí àwọn tó máa pè mí gan mi nímọ̀ wọn kàn bí ọmọ mi o gbígbé bùbá di o èmi gan mi ò ní sinmi o títí tí promise fi kú ìbẹ̀rù ìfòyà ni mo wà kó tó kú yìí ten days ni mo lò nínú ilé ẹ̀ àgbà tí máa ń jọ sátidé ni mo kúrò nílé àgbà tí máa gbọ́ òkú ọmọ mi ní ọjọ́ mọ́ndé mo sì pé ìyàwó ẹ̀ ọjọ́ mọ́ndé àjọ sọ̀rọ̀. ṣe ti bọ́. ojú wa. ṣé ti pẹ́ ẹ jẹ́ máa pẹ́ lọ sọ́ọ̀rì mo bọ̀ mo fẹ́ kẹ́ gbọ́ ṣé ti gbọ́ ṣá ṣé gbọ́ màá tún pẹ́ kẹ́ máa gbọ́ lọ. bèbí gan mi ò ní sinmi o títí tí promise fi kú ìbẹ̀rù ìfòyà mo wà kó tó kú yìí ten days ni mo lò nínú ilé ẹ̀ àgbà tí máa jọ sátidé ni mo kúrò nílé àgbà tí máa gbọ́ òkú ọmọ mi ní ọjọ́ mọ́ndé mo sì pé àwọn èèyàn ọjọ́ mọ́ndé àjọ sọ̀rọ̀ kò ju wákàtí kan lọ wọ́n pè mí pé nígbà ni mo tún pè wọ́n pè mí pé mọ́mì ẹ̀wọ̀n ò ní ṣòkú ọmọ o òun ò ní ṣòkú ọ̀wá o mo ní kí ni inú ilé ẹni mo wà yìí ṣó yẹ kí tún máa wà nínú ilé ọmọ mi ni. ṣé ẹgẹ́ ti kan tó ṣẹlẹ̀ mẹ́ẹ̀ ṣé ẹgẹ́ ti kan tó ṣẹlẹ̀ ṣé ẹ ti píìkì mẹ́ẹ̀ ṣé ti píìkì ìyá Mohbad kò wá ọ́n dájú rẹ̀ so oníjọ́ Monday lọ pè mí ẹ ní ṣòkò ọmọ bí Wùnmí ṣe sọ Wùnmí ló ń sọ̀rọ̀ lábẹ́ ṣàmẹ́pà àmọ́ ohun mi tẹ́lẹ̀ ṣàmẹ́pà àmọ́ ohun mi ẹ lọ máa gbé síta kẹ́ lọ gbọ́ àbí kẹ́ lọ gbọ́ fídíò yìí kẹ́ farabalẹ̀ gbọ́ kẹfí ẹbí sétí ohun mi ló wà lábẹ́ bí wùmí ṣe rí pé màmá ẹ fẹ́ máa sọ ọ̀rọ̀ Monday yẹn lọ ó ní ẹ sọ inú ilé ẹ lẹwà yìí inú ilé ẹ lẹwà yìí màmá ẹ wá ní inú ilé ẹ ni mo wà yìí inú ilé ẹ ni mo wà yìí ó kọ́ ti ọ̀rọ̀ yẹn mọ́ màmá ẹ lẹ́nu ẹ jẹ́ kí n tún play fún yín wùmí ẹgbà ẹwọ́ mi ló wà èmi màmá padà sẹ́yìn lọ mú àwọn evidence síta sẹ́ẹ̀ ẹ jẹ́ kí n tún play. kò sẹ́ni tó máa pè mí àwọn tó máa pè mí gan mi yìí mọ̀ wọ́n kàn ní ọmọ mi o ibi bùbá o èmi gan mi ò ní sí ni o títí tí promise fi kú ìbẹ̀rù ìfòyà ni mo wà kó tó kú yìí bẹ́ẹ̀ tí mo lò nínú ilé ẹ̀ àgbà tí màá jọ sátidé ni mo kúrò nílé àgbà tí màá gbọ́ òkú ọmọ mi ní ọjọ́ mọ́ndé mo sì pè àwọn èèyàn ọjọ́ mọ́ndé àjọ sọ̀rọ̀ kò ju wákàtí kan lọ wọ́n pè mí pẹ̀lú lọ́ni mo tún pè wọ́n pè mí pé mọ́mì ẹ̀wọ̀n oníṣòwò ọmọ o òun oníṣòwò ọ̀wọ́ o mo ní kí ni inú ilé ni mo wà yìí ṣó yẹ kí tí wàá wà nínú ilé ọmọ mi mi lè wọ bẹ́ẹ̀ wọ́n ṣàbẹ̀ mí pé kí n wá jó kí n wá mu. <laughs> Wunmi very manipulative girl <laughs> ẹ̀ǹbẹ̀ lẹ́ǹbẹ̀ oyoyo ṣé gbogbo yín gbọ́ bí Wunmi ṣe rí pé màmá yẹn ń sọ̀rọ̀ yẹn lọ ó ní ẹni sọ pé nílé ẹlẹ́wàá inú ẹ lọ gbọ́ ohùn yẹn dáadáa fẹ́ràn pé wà tí fídíò yìí jáde àmọ́ ohùn mi ẹ lọ gbọ́ ohùn yẹn ohùn mi ló sọ̀rọ̀. ẹ bá mi dìyẹn mú o Monday ni Mohbad kú ẹ gbàgbé ẹ ṣàṣàǹgẹlẹ ti confam Monday ni Mohbad kú ẹ dẹ̀ wo nǹkan tí mo tún kọ síbẹ̀ yẹn tí mo ní wù mí kọ ó ṣòwà pé Monday ni Mohbad kú now ṣé gbogbo yín rántí pé nọ́ọ̀sì sọ pé òun ò dá Mohbad mọ̀ mọ́ọ̀sì ò mọ ẹni tó ń jẹ́ Mohbad ó léyìn òpupa ni Mohbad Mohbad òpupa Mohbad òpupa so ó pọ́sibù kọjá pé ẹni tó fi wọn nọ́ọ̀sì pàápàá kò ń ṣe Mohbad Mohbad ti kú wọn kò fẹ́ rọ́ọ̀pù Mohbad mm, nọ́ọ̀sì yẹn ni nọ́ọ̀sì ibikíbi tó bá wà bọ́sítà kò sọ òótọ́ ẹ̀ Mohbad kọ́ lórí ó lè fún ẹ lábẹ́rẹ́ kó gún Mohbad o because ìgbà tó wá bẹ́ẹ̀ sọ̀rọ̀ ní inú prison ó sọ statement kan ó ní Wùnmí set me up nurse tó o bá sọ bẹ́ẹ̀ tí o bá sọ bẹ́ẹ̀ àwọn tó interview yín tó o bá gbé jáde ọ̀hún á jẹ gbogbo yín níyà nurse you said it ó ní Wùnmí set me up you said it nọ́ọ̀sì yẹn sọ pé òun ò mọ ẹni tó jẹ́ Mohbad ó léèyàn pupa gan lòun rò bí ẹni tó ń jẹ́ Mohbad màá wá fídíò yẹn màá tún wá play ẹ̀ fún yín màá wá fídíò yẹn màá wá play ẹ̀ fún yín ẹ má wọrí ó lè take time kí n tó rí. ìjọ́ wo ni Mohbad kú Monday ṣẹ̀rẹ̀pá àárọ̀ Monday lọ délé kí ló dé tí Wùnmí ò ṣe pé nọ́ọ̀sì Mohbad nọ́ọ̀sì Mohbad mọ medical history Mohbad bọ̀ tó mọ̀ mọ̀ kò pé ó mọ̀ mọ̀ kò pé because ó mọ̀ pé ìyẹn máa mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ ìyẹn mọ̀ Mohbad ìyẹn mọ̀ gbogbo nǹkan pa Mohbad ibi táyì máa ti mọ̀ ẹ́ pé jò lọ́wọ́ nú kí ló dé tí Wùnmí ò gbé Mohbad lọ sí hospital gbà tó sọ pé nọ́ọ̀sì Mohbad lọ sí Kútọ́nù kí ló dé tó ń dúró de nọ́ọ̀sì tí ò mọ Mohbad rí ẹ bá mi sọ̀rọ̀ èyí tẹ́ ń wò mí a máa kọ́lì ẹ má wọ̀rí ẹ kọ́lì tẹ́ máa ṣàlàyé because kò yé mi ó kọjá òye mi èmi náà ń sọ ìgbà tó máa sọ ó ní Mohbad kò ń lọ sọ́spítù Wùmí ó ní Mohbad ò láì kó máa lọ sọ́spítù ìtọ́lẹ̀ lẹ́sìn lọ bímọ sí alágbo Wùmí gbogbo abẹ́rẹ́ àjẹsára tọmọdé máa ń gbà ṣé ìyá alágbo ló fún lábẹ́rẹ́ yẹn ni Wùmí ibo lọmọ ẹ ti gba gbogbo abẹ́rẹ́ tọmọdé máa ń gbà bọ́sìtà kò wá sọ fún mi Wùmí you lie with your full chest àṣírí ò ní bò ìwọ ló pa Mohbad come out and say your freaking truth ìwọ sọ fáwa ìwọ sọ fáwa pé Mohbad ò like hospital ẹ̀yin tẹ́ ń wò mí ẹ gbà mí ẹ gbà mí kẹ́ rà mí kalẹ̀. hẹ́ǹbẹ̀lẹ́ǹbẹ̀ òyòyò. mo tún ti fún wọn ṣẹ̀ṣe kò sẹ́ni tó máa fún mi lánsà sí question mi ni Wùmí sọ pé Mohbad ò like hospital ṣaṣangele ṣé nọ́ọ̀sì ẹ̀gbẹ́lé náà ló máa ń gun lábẹ́rẹ́ ẹ̀yin apọkọjáyé group ẹ bá wa pèsè ẹ bá wa pé Wùnmí tí kọ́tù àṣìpà kó wa kó wa káwọ́ sẹ́yìn rojọ́ ibo ló ti fún ọmọ ẹ̀ ní gbogbo abẹ́rẹ́ àjẹsára tọmọ máa ń gbà ẹ bá mi bèrè lọ́wọ́ ẹ̀ àbáwọn àbẹ́ ẹ̀ kí n gbà ní Nàìjíríà ọmọ sọdún kan làwọn ọmọ máa fi ń gba abẹ́rẹ́ yẹn bí abẹ́rẹ́ kinní kan abẹ́rẹ́ kinní kan abẹ́rẹ́ eyín abẹ́rẹ́ ẹ̀gbẹ́ abẹ́rẹ́ gbogbo ẹ̀ tàbá bímọ tán bíbáyìí ẹ bá mi bèrè lọ́wọ́ Wùnmí ṣé pé ó sọ pé Mohbad ò ń lọ hospital together àwọn ṣe bímọ sí alálàgbò ẹ̀yin tẹ́ wà Nigeria, I stand to be corrected ṣé ìyá alágbò ti ń gúnyàn lábẹ́rẹ́ ni. <laughs> èèyàn kan ní àṣírí dé síta booking and confidence yìí pọ̀ ẹ̀ nípa mi Wùmí ẹjọ ẹ̀yin tẹ́ wà Nàìjíríà ẹ bá mi comment ṣàmì pé ó ti pẹ́ táwa ti kúrò Nigeria? bóyá wọ́n ti change gbogbo ẹ̀ ẹjọ yín tẹ́ ń wò mí láti naija ṣé wọ́n ti ok a máa ṣe calling show sí ṣé ìyá alágbo ti ń ga abẹ́rẹ́ ni yèyé <laughs> judy ṣé ìyá alágbo ti ń ga abẹ́rẹ́ torí the last time i check ìyá alágbo ò ga abẹ́rẹ́ àgbo ló máa ń fihàn tó bá máa bọ́ta sí o ọ̀tọ̀ làgbo àgbo yàtọ̀ sábẹ́rẹ́ wùmí èmi tún sọ fún ẹ̀sìn wùmí òyìnbó ni màá fi sọ tó bá ń wá apanimáyọ̀dà wùmí ìwọ ló ń jẹ́ bẹ́ẹ̀ ìwọ ni kà ìwọ ni ṣíó ṣíó ìwọ làṣà tó ń jẹ ọmọ lẹ́yìn ìyá ẹ̀ ìwọ làṣà tó ń jẹ àwọn ọmọ lẹ́yìn ìyá wọn ìwọ lè ṣù ọ̀dàrà tó ń wá sáyé kó wá máa pa àwọn ọmọ ológo ọmọ ológo tó pa yẹn ló máa pa mọ́ àti wú àti gbogbo ẹ̀yin tẹ̀ mọ́ ń pa ẹ̀. Monday ni Mohbad kú nǹkan tí mo fẹ́ establish fún yín nìyẹn ọmọ ọlọ́mọ kú láti Monday. ọmọlọ́mọ kú láti Monday ó wá dìímú ó sọ pé Mohbad ò fẹ́ lọ hospital hospital tó máa ń lọ tó máa ń bọ̀ Wunmi Wunmi màá gbé yín débẹ̀ olóòkè ń lọ hospital àbí olóòkè ń lọ hospital ok mo fẹ́ fi nǹkan kan wọ̀nyí ṣé wọ́n ti pé mo sọ fún gbogbo yín lánàá ṣé wọ́n ti pé mo sọ fún yín pé mo ní prime boy kọ́ gbogbo yín tó sọ pé prime boy fi ẹ̀jẹ̀ mákẹ́jẹ̀ gún Mohbad àbó ná Mohbad lóòka irọ́ ló ń pa Wùnmí àtàwọn olórí burúkú ẹgbẹ́ ẹ̀ ló ń sọ gbogbo yẹn ṣé wọ́n ti pé mo sọ̀rọ̀ fídíò yẹn fún yín lánàá ẹ jẹ́ kí n fi wọ̀nyí máa bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ ṣẹ́gbọ́ ẹni sùúrù. Ma bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ ẹ rí prime boy nsìn ẹ má wo. ẹ máa wo ẹ máa rí ẹ máa prime boy nsìn yìí o. ẹ ti prime boy ṣe ti prime boy ṣe ti rí ẹ prime boy you are not seeing anything prime boy wà ń bed now if you, did you see prime boy confirm if you see him i will put it on my page bed was ill and healthy exactly àti me. tí wùmí sọ ò yá. ṣẹ́rí bí Mohbad ṣe bọ́ sí orí stage tó sọ pé kò fẹ́ lọ ara ò yá Wunmi ṣẹ́rí prime boy ṣá ẹ̀rí prime boy you can see him okay máa gbé sórí wọ́ọ̀ mi ẹ̀ rí dáadáa prime boy ló ń léwọ̀n èèyàn kúrò lórí stage yẹn wọ́n wá ní prime boy gun lọ́bẹ̀ ọ̀bẹ mákẹ́jẹ̀ òun ló nà án kan ẹni tó ń léyàn ṣe tó bá fẹ́ gúnyàn lọ́bẹ̀ mákẹ́jẹ̀ kó ṣe bí tí gbogbo èrò wà ló bá ti ṣe nǹkan tó fẹ́ ṣe àbí kó nà án lóògùn Wunmi try harder irú ẹ̀ ò wọlé you lie a lot you lie a lot Wunmi ẹ wo ọmọ yẹn bó ẹ wo ọmọ yẹn bó ṣe dúró déédéé Wunmi Wunmi ṣo fẹ́ gbọ́ God God please take Wunmi and her and her supporter and bring Mohbad give us Mohbad back take Wunmi and her supporter give us Mohbad back God ẹ̀yin olórí burúkú ẹ̀yin èèyàn èèyàn kéèyàn mo fẹ́ mo fẹ́ pàkíyèsí kí n kankan kí n tó ní kẹ́ calling mo fẹ́ kẹ́ calling torí mo promise pé máa calling lẹ́nu mi ìfẹ́ dá sọ̀rọ̀ yẹn mo fẹ́ sáré pàkíyèsí sí kankan ẹ má bínú o petition tí Mohbad kọ ṣètìrí petition tí Mohbad kọ nìyẹn kó tó kú mo fẹ́ kà fún yín the Aloba Promise Oladimeji Royal Pine Estate Orchid Orchid Road Lagos ó kọ ó kọ petition yẹn náà ní twenty seventh of June twenty twenty three ó the Assistant Inspector General of Police the Nigerian Police Force Criminal Investigation Department Annex Alagbon Close Ikoyi ṣé petition of threat to life malicious damage of property valued the sum of five million naira assault occasioning harm oppressing and conducting likely to cause breach of peace against Sam Larry Elegushi, Elele, Obele, and others. Gbogbo àwọn olórí burúkú tí mo bá di dárúkọ ẹ̀, ẹjọ́ ta ló ń ṣiṣẹ́ fún. Gbogbo àwọn olórí burúkú yìí, Sam Larry Elegushi, Elele, Obele, and others. Ṣọ́tún máa sọ fún wa pé orí Mohbad ò pé ìgbà tó competition yìí, ẹ jẹ́ kí n máa kà lọ one of the above name and address, a law-abiding citizen, and a musician bring to your notice the assault and threat to my life by the above mentioned persons. By the above mentioned persons. Ẹ máa gbọ́, kò mo yín lọ On the 25th of June 2023, while having a video shoot with another artist by name Zalanta ìbílẹ̀ ẹjọ́ ibo lórí burúkú Zalanta ìwà why are they all keeping quiet why are they all keeping quiet ẹjọ́ nítorí Ọlọ́run ọmọ yìí fi Zalanta ṣẹlẹ̀ rí ẹ ká máa gbọ́ lọ. The above mentioned person numbering about fifteen, èèyàn fifteen, about fifteen, led by Sam Larry Elegushi invaded the premises with dangerous arms such as gun, cutlasses, etc. Where I was shooting video and scattered the whole process of the shooting, damaged the equipment I was using, damaged the equipment I was using for my shooting, valued about 5 million naira, and started threatening my life, which in the process, they became violent and assaulted me with assaulted me with which I sustained injuries but narrowly escaped. Attached to the petition is the said pictures total I paid for shooting the the for shooting what they have destroyed is 8 million naira which is non-refundable. However, during the assault Ori Mohbad Ori Mohbad kò wá under duress So another paragraph ló fi kọ eléyìí o ṣe ń mi however during the assault they were boasting that listen mo fẹ́ kẹ́ listen to details however during the assault they were boasting that they work for Ọba Elegushi They work for Obenegushi. And that they have been asked. They have been asked to deal with me. Question mark. Kini ni Mohbad ṣe Obenegushi Ọba Elegushi deal pẹ̀lú ẹ̀? Ibi tí mò ń gbé yín Oh. Mo ń bọ̀ o. Ó fẹ́ àdèyàn kan mo ti rí bí ṣe máa hàdẹ nìyẹn ẹ jẹ́ kí n máa sọ lọ náà mò ń bọ̀ ẹ jẹ́ kí n sáré ka kíní ìtàn. however during the assault they were boasting that they work for Obelegushi and that they have been asked to deal with me for reasons best known to them which till date they are still threatening to kill me if seen. Or they eventually pa ọmọ yẹn. So I call your good office to save my life from the above mentioned persons and bring them to book. Thank you for your timely intervention. Mashu. Mashu. Yours faithfully, Aloba Promise Oladimeji. Mummy, come closer. Ó love Mohbad. Ìjọ tí kinní ìṣẹ̀lẹ̀ sí Mohbad. Wunmi ìjọ tí kinní ìṣẹ̀lẹ̀ sí Mohbad Mohbad máa délé sọ fún ẹ kí ló ṣe sí kí ló ṣe sí ò ṣe nǹkan kan sí àbó ṣe nǹkan sí ò ṣe nǹkan kan sí now jẹ́ kí n dìyẹn mú ọmọ yìí sọ pé zalanta ó wà níbẹ̀ ìjọ yẹn kí ló dé tí zalanta dákẹ́ àmàrí zalanta kó sọ̀rọ̀ nípa ikú Mohbad Mohbad ò máa sọ nǹkan kan Zalata ò máa sọ nǹkan kan bó ti yẹ pé a rí fídíò yẹn Zalata ò máa sọ nǹkan kan pé nǹkan tó ṣẹlẹ̀ rèé ṣé wọ́n na Mohbad lóòótọ́ àbí Mohbad ń parọ́ ni Zalata ò máa sọ fún wa now ibi ọba Elégùṣì gangan ni mo wá ń lọ èyí tí Saheed Elégùṣì èyí tó fi ń kọ pẹtíṣọ̀nù owó pẹtíṣọ̀nù òfò kiri pẹtíṣọ̀nù wèrè ọmọ yìí dárúkọ um, Saheed Elegushi ṣe ń gbọ́ mi ok wọ́n náà máa flag mi tí n bá gbé fóònù dání ok wọ́n náà mọ̀ yìí dárúkọ Saheed Elegushi ṣe ń gbọ́ mi kàkà kí Elegushi Saheed kó bọ́ta kó disclaim ǹjọ́ náà ìgbà tó máa bọ́ta ó kàn sọ pé Sam Larry kò kì í ṣe ara wọn ó ní Sam Larry ò kì í ṣe ọmọ Elegushi Saheed Elegushi ṣe ń gbọ́ mi ṣe mo pípa tó bọ́ta mi tí rẹ kẹni náà comment ìgbà tí Saheed Elegushi bọ́ta ó kàn disclaim pé òun ò mọ olóhùn ò mọ Sam Larry yìí ni but Saheed Elegushi up till this night tí mò ń sọ̀rọ̀ yìí kò kò kò kò counter nǹkan yìí ẹjọ́ ṣé Munisi Banire ti kú ni Munisi Banire and associates ṣọ́ọ̀tì kú ni tí Saheed ò ṣe mélèé lọ fún wọn kán òun challenge ẹ pé òun ò ever ràn ṣẹlẹ̀ pé Saheed kan bọ́ta ni pé òun ò mọ Sam Larry but kò sọ fún wa ń yẹn pé àti Yẹmí God bless you ma kò sọ fún wa ń jọ yẹn pé òun kọ́ lòun rán wọn o òun ò rí lẹ́tà kọ́kọ́ o wọn ò ṣiṣẹ́ fóun ò ṣe gbogbo ìrántí ó kàn sọ pé ó kàn sọ pé um, ṣe rántí ó kàn sọ fún wa pé òun ò ó ní òun ò mọ Sam Larry rí ṣe rántí pé nǹkan tó kọ sọ nìyẹn but kò sọ nǹkan tó kù kò challenge kínní up till today kàkà kó challenge ẹ petition ló ń bá kiri Banire associate tó lọ bá Saheed I'm challenging you with this petition now you need to you need to contest this petition you need to contest this petition Saheed Elegushi I can mention your name on this petition Because your name is already mentioned there. and I'm reading it. If you know you know nothing about this petition, I want you to challenge this, Saeed Elegushi, because this is it. It is written with blue pen, black pen and paper. And it was signed by late Mubad. Mubad accused you, challenged you, sent this to court, to the Inspector General of Police. Olori Buku Inspector General of Police, you don't send this thing by tí ò rélé wá send àwọn Interpol sí gbé yẹn kiri ọmọ ẹni however during this assault they were boasting that they work for Obenegushi and that they have been asked to deal with me why did Saheed Elegushi want wants them to deal with with Mobad? he have, they have been asked to deal with me for reason best known to them which till date they are still threatening my life to kill me if they see me. And I'm going to continue Mohbad so this was Mohbad's last statement. Sir, I call on your good office. Sir, I call on your good office to save my life. Ọmọ yìí sunkún títí. Ó ní save life òun. Bóyá kálẹ̀ ti save ẹ̀ ń báyẹn. Ọmọ yìí ò bá má kú. Muyi Sibanire. Ṣé ojú ẹ follow internet. íńtánẹ́ẹ̀tì? Mo kú ti gba nọ́mbà ẹ̀. Màá jẹ lórí WhatsApp ń sìn. In case Muyi Sibanire. If you have not seen this, this, this petition written by Mohbad, I will send it to you, Munis Baniga. You need to re reply me. Or else, Layi Wasabi, you will see my letter from Layi Wasabi. The SUA want to sue the SUA. Munis Baniga, expect my court letter from Layi Wasabi. In case tí Munis Baniga bá lóun ò rí kínní máa àjẹ lórí WhatsApp lálẹ́ máa send ẹ̀ sí. ọmọ yẹn sọ pé I call on your good office to save my life tó bá yẹ pé wàá gó ṣe yí padà ni his life would have been saved àfìgbà tán pa ọmọ yìí kí ni Elégùṣì sọ pé kán máa lé ọmọ yìí kiri fún. okay Saheed ò mọ̀ pa àbí Saheed ò mọ̀ pé kò mọ̀ ẹ̀pọ́n sọ bẹ́ẹ̀ a dẹ̀ ti wá gbé lẹ́tà yẹn síta látijọ́ yìí tọ́wọn náà dẹ̀ tóun náà dẹ̀ ti kà á àbí kò yẹ yín wáì tí ò ṣe bọ́ta debunk ẹ̀ ó ti jẹ́ pé orúkọ Sam Larry Elégùṣì nìkan ló debunk following what he said I didn't send anybody to kill anybody I didn't send anybody kò máa sọ yẹn látijọ́ yìí ẹ wá ń gbé petition petition kill you there ẹ bá mi dìyẹn mú mo tún fe fi nǹkan kan wọ̀nyí now mo fe jẹ́ kẹ́ ohun kankan mo wa video fídíò yẹn mo ti rí títí láyọ̀ god bless you ma mo wa video fídíò mo ti rí ṣeré níbi tí Mohbad ti ń ṣeré yẹn àwọn kan sọ ń bẹ̀ èèyàn kan sọ ń bẹ̀ pé Mohbad máa Ma lálẹ́ yìí màá lọ wá fídíò yẹn mo ti ń wá fídíò yẹn káàkiri báwo lẹni yẹn ṣe mọ̀ tó fi sọ fún Mohbad pé Mohbad máa kú lálẹ́ yìí báwo ló ṣe mọ̀ mo ṣe wa video yẹn ẹni yẹn sọ nínú crowd ló ti sọ ó ní Mohbad wí ó máa kú lálẹ́ yìí ṣáwọn tó tó tí wùn mí fún lówó kan lọ pa Mohbad nìyẹn mo ṣì ń wá fídíò yẹn màá kúkú wá jáde ẹ má wọrí ó lè take time bọ̀ máa wá jáde fún yín mo yìí ń wá fídíò yìí wọ́n sọ ọ́nù crowd mo yìí ń wá fídíò yìí now mo fẹ́ play nǹkankan fún yín. gbogbo ìyá wa ti ń gbọ́ mi ó kọ́ mi ní. Fọlámi Balógun Elétu mo gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí Mohbad broda mi ni mo láìkẹ gan gbogbo àti wà ní my left record gan mo náà mọ̀ pé mo ní love even ìyàwó ẹ̀ gbogbo ẹnìwádìí mọ̀ pé mo ní fún Mohbad gbogbo ojú bá ń lọ Kenya ni Dubai ni má ní Mohbad jájọ lọ máa sọ fún my left record já ṣe show kájọ ṣeré lọ ṣe gbogbo ẹ̀ so tàbá ń jà bíi kakúkọ tàbá ń jà bíi kakúkọ èmi ò lè pa Mohbad Mohbad mo love ẹ so much ọlọ́run dẹ̀ rí inú mi mo love èmi ò lè èmi ò lè pa Mohbad mi mọ̀ ń pa kọ́kọ́ pa pa ikú Mohbad fídíò tó lọ wá àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ tipẹ́ ẹ̀wọ́n tó ti ṣẹlẹ̀ ní last year tó yẹ pé kò ní ìsín ní nàìjà ọ̀ngbìn mọ́ àwọn fídíò fídíò tó ṣẹlẹ̀ tó wà ní zanta wà lórí lóṣà zanta ẹlẹ́rìí mi ni ẹ pé zanta kẹbi tí máa fọ ọkọ Mohbad hmm. video club ẹ ọ̀tọ̀ ní ọ̀rẹ́ tá n bá sọ̀rọ̀ tẹ bá wo fídíò yẹn ẹ rí i pé àwọn bá sàn bẹ fídíò kan wà táwọn bá sàn bẹ Mohbad pé fílẹ̀ àwọn sábìlárì ti ń ṣẹ̀tù ọ̀rọ̀ yìí lọ́ọ̀kan má dá sí kò sí tó kún ẹ Mohbad. oníyàwó ẹ̀ mọ̀ ẹ́ pé òun ò lè pa mo ṣì ń wá fídíò kan náà ṣe é pé Sam Larry sọ́ọ̀bì kan pé Ah, mobile jẹ́ òun ní two million lòun ṣe lọ síbi tó ti ń ṣe show yẹn but ṣe wọ́n ti pọ̀ sọ́ọ́ sí pé òun láìkí Mohbad gan ó ṣe wá jẹ́ pé torí two million ló ṣe ń lé kiri mo mọ ẹ bá mi confam ṣe rántí fídíò yẹn máa wá fídíò yẹn máa wá play fún yín ṣe rántí ìgbà tó sọ pé kílẹ̀ tó ṣe ń lé Mohbad kiri ṣe rántí ó ní Mohbad jẹ òun ní two million ó ló gbowó ó lóun fún lówó kó wá ṣeré nbì kan ẹ bá mi confam tẹ́ bá rántí màá wá fídíò yẹn jáde màá wá play fún ó lóun fún Mohbad lówó kó wá ṣeré níbì kan ó ní Mohbad ò ṣeré yẹn kò wá sanwó òun padà ó two million yẹn lòun ṣe ń wá kiri Mohbad tó dẹ̀ ti confam fún wa bíbá pé Mohbad gan mọ̀ pé mo love òun gan ìyàwó ẹ̀ náà mọ̀ pé mo love ẹ̀ gan mo lè pa wáì tó wá jẹ́ pé two million ló ṣe wá ń lé kiri ṣe wípé ọ̀rọ̀ Sam Larry kò correspond bó tẹ̀ jẹ́ pàánú ẹ̀ ń ṣe mí. Sam Larry náà ni mo fẹ́ play another video fún yín Sam Larry sọ pé ẹ bèrè lọ́wọ́ Zalantan wọ́n fi Zalantan ṣẹlẹ́rìí but Zalantan kò mà tí ì sọ̀rọ̀ ẹ jẹ́ kí n play video Zalantan yẹn fún yín ká wo video yẹn ìgbà tán lọ́wọ́ attack ẹ máa wo ìrẹsì ọ̀rọ̀ àbábí wa lọ. ṣẹtiri ẹ jẹ́ kí n fi wọn ẹjọ́ ta làwọn ọ̀yá tó tẹ̀lé wọn yẹn tó ń tì wọ́n lórí wíjà yẹn ah! mo fẹ́ máa wà emotional bí ṣe ń rí Mohbad ah! ẹ jẹ́ ká tún play. so àlọ́ ló ló ló ayé èrè kò mi máa lọ ayé èrè kò mi máa lọ máa lọ. bó tiẹ̀ wá jẹ́ pé Zlatan òdìdé ń jọ yẹn ó mà ṣeéṣe kó jẹ́jọ́ yẹn lọ́ pa síbẹ̀ yẹn look at them oppressing ọmọ yìí dẹ̀ kọ lẹ́tà pé òun ná eight million ó dẹ̀ competition sẹ́yìn orúkọ ọlọ́pàá ikùn yín bí ìgbà tó gbé gbarú síbẹ̀ ẹ rí nǹkan kan ṣe sí ẹ wá bọ́ta ẹ fi petition lé àwọn tó ń sòótọ́ tó ń true justice di iṣẹ́ tẹ̀yìn ọlọ́pàá ò lè ṣe àwọn to ń bá yín ṣe àwọn to ń bá yín ṣe ẹ wá tún fi petition lé wọn kiri petition kill you there kill, kill all your generation èèyàn kọ́ ló ń sẹ́ndì nǹkan ibi tó sọ pọ́n máa pa Mohbad ẹ̀rọ náà ti sẹ́ndì ẹ̀ sí mi ní orí TikTok ẹ jẹ́ orí Instagram ẹ jẹ́ kí n ẹni yẹn lòun send sí mi mi ti rí message o my darling sister To send the message sí mi mi ti rí message o There's no message here. kò the message bíbá yìí o ẹni tó sọ pé ibi tí Mohbad tí Mohbad sọ pé Mohbad máa kú yẹn ó lóun send ẹ̀ sí mi bọ́ mo ò tí now mo fẹ́ jẹ́ kẹ́ pẹ̀ wọlé a wà lórí insta um, whatsapp náà two six nine two six three one three oh seven four two six nine two six three one three ó yẹ pè wọlé ẹ̀yin tó bá fẹ́ pè wọlé kẹ́ pè wọlé zero seven four two six zero seven four two six nine two six three one three ẹ kálẹ́ mú gbọ́ yín yẹn. ẹ jọ ṣe rí fídíò tí Mohbad tó ti ń béèrè fóònù yẹn èmi believe pé ó yẹ kẹ́ analyse fídíò yẹn because the way tí wùn mí sọ nínú kinní pé medical reference ìbẹ̀rẹ̀ tẹ bá rántí Kàrímọ́ ló bẹ̀rẹ̀ gbogbo kinní pé ọ̀rẹ́ ẹ̀ kan Cynthia òun ló ṣe fídíò yẹn so gbàdí mi wo fídíò yẹn closely mo wá rí i pé ẹni tó ń ṣe fídíò yẹn ó dúró above Wùnmí because mommy was lying on the bed and it was um, the person holding the phone. Sherry, if saw anything pertaining to the past, yeah, you will have to send me the video. I don't, I won't understand what you are saying, honestly. Okay, I, will send you that video so you understand. Yes, send it, send it to my WhatsApp. Yeah, anything about something, could lè yé mi àfi tí n the close looks video Okay, mm. okay. Okay, that's fine. Mm. I'll send you that uh, okay. the video. Okay. And and also um, there's something tí mò ń um, Karimo to to jẹ́ pé òun Don't send oògùn tẹ́ bá in the beginning he said it. Ó yẹ ká go back to that story. Òun náà ni mò ń eh, get ẹ fún mi ní fídíò yẹn kẹkọọ cut ibi tí pàtó Karimo mi ti sọ pé òun fún wọn lógún yẹn because mo need fídíò yẹn gan I need ẹ fáwọn àwọn àwọn health kinní tó wà ní Amẹ́ríkà àti ń wa yìí èmi gangan nìdẹ ẹ má fún mi ní full video ẹ cut mi tí káyọ̀ sọ pé òun lòun máa ń fún wọn lógún i need it very very well ẹ cut ẹ kẹlọ kẹsẹ̀ ẹ̀dẹ̀ sí mi ní whatsapp yìí kẹ wá comment pé kẹ fún mi ní short note pé ẹ video Karimo yẹn rè because video máa ń pọ̀ gan mi ò dẹ̀ kí n open ẹ̀ because mo fẹ́ jẹ́ mi fẹ́ kó virus yeah okay ẹ ṣé bless you bye yeah ẹ Bye. Bye. The number to call is 07426926313. The number to call is 07426926313. Yeah. Hello, caller. Hello, caller. Uh, okay. Yeah. Ẹ kalẹ̀, jọ búkì mo fẹ́ sáré pè sákèsì kan. Okay. Ṣorí Muiz Banire. Hmm. Muiz Banire. Hmm. Àti Ibu Muiz Banire. Muiz Banire ògùn muṣu ni agbára náà ni o èèyàn tó dáa ni bóyá. ẹ ló kọ́là. hello mi ò fẹ́ yẹ ká ẹ sọ̀rọ̀ Muniz Banu Gbenga please ẹ sọ nǹkan mi please i don't want you to come and give Muniz Banu any recommendation mi ìbú ẹni tó associate ẹ mọ̀ ń bú ẹ kàn sọ nǹkan mi please please kọ́. kí lẹ wí. mo yẹn lọ ìyẹn lọ. Mm. secondly ṣe rí gbogbo ẹ̀yin tẹ̀ ń jáde tẹ̀ ń bú Bukky everybody ló ní opinion ẹ̀yin jà fihàn kan Bukky jà fihàn kan. àbí àbí. especially ìbò tó ń pè ní. ẹ má dá ọkọ ẹ má dá ọkọ ẹ kàn fi orúkọ tí máa ń pè wọn ẹ má kọ̀ dá ọkọ̀ wọn ẹyẹ kọ̀ sọ̀rọ̀ i don't want to give them publicity on my page ṣe é pé go wọn wọn ò lógo mọ́. ètò wà lọ́ńtọ̀ tó dàbí ètò wà lọ́ńtọ̀ tó dàbí deeper life tó dàbí tipa life tó dàbí ìyàgbó nǹkan láti bí ọdún mẹ́rin tó ti ń tó ti ń tó ti ń ṣe chat èèyàn thirty èèyàn fifteen ló ń wò ó fi nu báàdì olórí kóòtù bàbá oní pàpà ah, ó bẹ̀rù ọlọ́run o gbogbo yẹn ti ẹ bẹ̀rù ọjọ́ alẹ́ yín ẹ bẹ̀rù ọjọ́ alẹ́ yín ẹ dẹ̀ ta ẹ nítorí ọ̀rọ̀ lọ́rọ̀ ẹ dẹ̀ ṣe kí ni ọlọ́run àdẹ̀ máa jẹ níyà àwọn ọmọ ìrandíran yẹn á jẹ ìyà olórí kóòtù bàbá yẹn nítorí pé ó fẹ́ ní viewers àti ọdún mẹ́rin tó ti ń ṣe chat èèyàn thirty ló máa ń wò ẹ̀ èèyàn thirteen nítorí pé ó wọ́n lọ ó lọ fifteen tí ó lọ ikọ̀ ìjọba yẹn wá bẹ̀rẹ̀ sí play ẹ̀yìn sí yìí wọ́n wá ń gbé tàbí w tó bá sì jà wà láì mímí náà sì máa jáde. sis sis ẹ lè dáwọ́ jọ ẹ ẹ ẹ ẹ lè dáwọ́ péjọ ẹ lè gbogbo yín lè dáwọ́ lórí búkì torí mò rí gbogbo yín sẹ́yìn jáde fún wọ́n yóò lọ bí àkọ́mí láti fọ́ ẹ̀yin náà ń jà fihàn kún náà ń jà fihàn kan kí ló dé? wọ́n ti ká sis ẹ máa wo ti sis àwọn viewers ti kì í jẹ́ ó yẹ sọ nǹkan tẹ́ fẹ́ sọ nípa bánirẹ ẹ sọ. ẹ bánirẹ hmm. èèyàn tí mo mọ̀ ni bánirẹ ní ojú àlù ọmọ junior staff bánirẹ ọmọ náà ló kì í bánirẹ kò kì í ṣe bánirẹ sista kò kì í mú lè fún kò kì í ṣe bánirẹ ẹ rí pé nọ́mbà yẹn tẹ́ bá sẹǹdẹ sí kò ní dání lóhùn bánirẹ tẹ́ ń sọ yìí gan kò gbá tí olórí wa wọ́n ẹ̀ṣẹ̀ bá wọn parí ìjà ni kò kí ń ṣèyàn tó ń ṣe kinní kò ẹyàn tí èyàn tó understand ni bí ìdèrè pọ́ close mọ́ ọba ọba Gucci I don't think so. sòtá ló wá competition yẹn. mi sọ pé kò kì í ṣe ṣe bẹ̀rẹ̀. ṣáwọn ọmọọṣẹ́ wọn so wọ́n lè máa lo wọ́n lè máa lo letter headed paper company bó ṣe wọn. bá exactly nǹkan tí mo ń lọ nìyẹn nǹkan tí mo fẹ́. ṣé gbogbo òṣìyẹn máa ń ṣẹlẹ̀ Nàìjíríà bẹ́ẹ̀ yẹn kò kí ṣe bánirẹ́ gbọ̀ngàn bánirẹ́ bánirẹ́ bánirẹ́ níbo níbo ni èèyàn tó ga ní ayé ni bánirẹ́ ọmọ junior staff ẹ̀ ló lò kò wá sí pé èèyàn tó ga nìkan ọmọ tó lójú àánú ni ogún ọmọ tó lójú àánú ni bàbá yẹn lójú àánú kan ọmọ junior staff ẹ̀ ló lò mo fẹ́ kẹ́ find out dáadáa kí ló bẹ̀rẹ̀ sí bò tó wáyé pòun ní mi ní kẹ́bà lọ fún ẹ lọ fún ẹ ẹ ti kábọ̀ lójú ẹ ṣe ń náma náma mo fẹ́ kẹ́ find out dáadáa. ok mo ti gbọ́ ẹ ṣe sísun god bless you yes Hello, caller. Hello, caller. Hello, caller. Hello, ma. Hello. Hello, à ń Yeah, kúrò kúrò kálẹ̀ o. Yes, ma'am. Ojoojúmọ́ ni máa pray fún ẹ o. Ọlọ́run adé gbàdúrà. Àmín mà. Gbogbo àgbáyé ń pray fún ẹ. Ẹ ṣe mà. Agbára Ọlọ́run kò ní ṣìṣe. àmì jésù mà. lọ́wọ́ bá mi tọ́jú àwọn ọmọ ẹ̀ àti gbogbo ẹbí ẹ̀ mo dúpẹ́ gan mo máa ń tẹ̀lé ẹ gan ọ̀rọ̀ bọ́ì Mohbad yìí ah, ó fi ọgbẹ́ sọ́kàn mi torí mi náà lùzọ ọmọ bíi twenty one kan two years ago. ó mà ṣe ẹ pẹ̀lẹ́ mà. Mm, mm, ó ṣe ọkọ mi then eh, kíní kan tí mo fẹ́ tí tí ẹ eh, tí mẹ́nu bà ní. Um, ọkọ ìyá Mohbad ètò yìí tó fẹ́ láàsì yẹn ṣé máa yẹn ṣì wà láyé. ó yìí wà láyé wọ́n dẹ̀ yìí ń fẹ́ra wọ́n ń fẹ́ra ó yìí ń fẹ́ babaláwo wọ́n yìí wà láyé meanwhile ṣe rí ìgbà tí Mohbad kú tán ẹni tí ìgbà tí Mohbad kú tán ó lọ kun ìyá Mohbad lára owó fún ó lọ fi kun ilé babaláwo yẹn wọ́n yìí ń fẹ́ra wọn nǹkan tí mo confirm because èmi fẹ́ gbé màá yẹn wá èmi fẹ́ lọ question màá yẹn ká béèrè pé ìwà wo ni ìyá Mohbad wù pẹ̀lú ẹ̀ ṣó tún kọ́ ọmọ fóun náà ni so àwa lọ find out pé ìyá Mohbad tún ọyìn fẹ́ ra ọyìn fẹ́ ìtorí ìtorí pé ìtorí pé mọ́mì ṣe rí pé torí pé ìyá Mohbad fẹ́ fulfill nǹkan tọmọ ẹ fẹ́ ń gbà yẹn pé kó lọ fẹ́ bàbá òun padà ìyá Mohbad ṣe ṣe pé olórí burúkú bíi Wùnmí ni ìyá Mohbad oníkétékété ni ó ti wò pé kí bàbá yẹn dúró síbẹ̀ pé òun kàn fẹ́ lọ gbowó ni wípé òun yìí ń padà bọ̀ so ó yìí fẹ́ màá yẹn dáadáa tí mo confam because èmi fẹ́ gbé màá yẹn mo fẹ́ interview ẹ̀ kí n gbé wá but I, I couldn't do it because I realized pé wọ́n yìí fẹ́ra. ó mọ nǹkan tí okay ó mọ nǹkan tí mò ń rò ni pé eh, tí mo ṣe béèrè pé ṣé wọ́n fẹ́ra ni pé. Hmm babaláwo tí ṣénú ẹ máa dùn pé Mohbad tún ní kí bàbá òun àti ìyá òun kan wá padà fúnra. mo ti sọrí mọ mi bí ẹ wò mí ni mo ti sọ mo ti sọrí mo ti sọ mo sọ mọ́mì mọ́mì ṣé kí n tún ṣọ́ọ̀kì mọ́mì ṣé kí n tún ṣọ́ọ̀kì kí n tún kó má yà yín lẹ́nu pé ìyá Mohbad gan ló gún mi lọ ṣògùn lọ́dọ̀ babaláwo yẹn ìyá Mohbad lè gbàbọ̀dé ṣé ìyá tó ń ṣe ìyá tó ń ṣorí burúkú yìí kó má jẹ́ pé oògùn babaláwo gan lọ́ lò fún Wùnmí lọ́ gbé fún Wùnmí kó lò fún obìnrin yẹn pa ìyá yẹn padà wá nu ayé ẹ̀ ó dẹ̀ mú ẹ̀mí ọmọ yẹn ó ṣe ẹ̀mí ọmọ yẹn légbodò ah, ọ̀nà bókì gbogbo ibi tó bá kọjú sísọ náà fún orí orí á máa tọ̀ ẹ́ lẹ́yìn lọ́jọ́ ayé ẹ̀ gbogbo i'm so happy with you i'm so in fact abiyamọ gidi àwọn abiyamọ tòótọ́ they are happy with you ní agbára ọlọ́run ọwọ́ ayé ò ní ka ẹ̀ àtàwọn ọmọ ẹ àti gbogbo nǹkan tó nífẹ̀ẹ́ sí lórúkọ jésù ó ṣe okó àdúró tì thank you so much mo fẹ́ kẹ́ investigate bàbá yẹn bàbá aláwo yẹn mo fẹ́ kẹ́ investigate gbogbo ọ̀nà la ẹ mọ́mí gbogbo wọn náà ló máa bọ́ta kà gbẹ̀yìn mọ́mí gbogbo wọn náà ló máa bọ́ta kà lágbára ọlọ́run ní agbára ọlọ́run lágbára ọlọ́run láàdúró ti bàbá Mohbad tó bá ń gbọ́ mi o bàbá Mohbad ọlọ́run mm. ti ẹ o wà rí justice yẹn o inú gbogbo wa dùn dọ̀jọ́ alẹ́ God bless you Bùkí thank you so much. Thank you. Oh, but you lose color Yeah, ẹ jẹ́ kí n sọ fún àǹfààní ẹ̀yin tẹ́ ẹ gbọ́. Ṣé mo satellite mi wà káàkiri? <laughs> So I do satellite lọ sọ́dọ̀ babaláwo ń gbà yẹn. Bọ̀ ká tó lọ sọ́dọ̀ babaláwo ẹni tó fẹ́ mú wa lọ́wọ́ á jẹ́ ká mọ̀ pé ìyá Mohbad yìí wà ń gbọ́nṣẹ́ babaláwo pọ́n So àwa lọ lomo, Ẹ ló kọ́là. Ẹ ló kọ́là. Yẹ kọ́là ń gbọ́ Stop ma ẹ sọ̀rọ̀ sókè. ẹ kú iṣẹ́ ọ. ṣé ẹ jí fóònù lóyún ṣé ibi iṣẹ́ lẹ wà ní. ẹ àti ń gbọ́ yín sìn. <laughs> ẹ kú iṣẹ́ ọ. Hmm. mi mọ bí mo ṣe lè kí ọ̀run á dì yín inú mi dùn wípé ẹ ṣe tí a bí a mọ. bẹ́ẹ̀ni ma. kò ń ṣe tàwọn àwọn olè oníjẹ àwọn tówó tó ń gbà máa pa wọ́n àwọn ìka ẹ̀dá ọ̀dájú kí ló dé mm. gbogbo nǹkan tó wà ńlẹ̀ yìí báwo ni ẹ ṣe máa rí òótọ́ nítorí nǹkan tẹ máa jẹ lẹ́nu ẹ ẹ wá ń fún àtàmọ́ àtàmọ́ ó dáa tí bá fẹ́ sọ̀pọ́ọ̀tì Wùmí sìn ẹ bá ń béèrè lọ́wọ́ ẹ̀ báwo ni mo ṣe fẹ́ sọ̀pọ́ọ̀tì ẹ̀ Wùmí ṣé àwa tá a sí mbẹ̀ nígbà tí Mohbad kú ni kán wá bi léèrè ni. àbí ẹ tó wà bẹ́ẹ̀ la máa béèrè lọ́wọ́ ẹ̀ ẹ mà ṣe o nítorí ẹ̀ ń sọ pé kó má sọ̀rọ̀ kó dákẹ́ òkè sẹ́yìn ẹ̀yin olórí burúkú ara yín yẹn ẹ̀yin ni kán wá béèrè lọ́wọ́ ó ṣojú yín ṣùgbọ́n ohun tó wà pẹ̀lú ẹ̀ ló lè sọ nǹkan tó ṣẹlẹ̀ àbí Wùmí ó láti jáde síta o èèyàn mẹ́ta three or more ló ti accuse fún death Mohbad ó sọ pé bàbá ẹ̀ ló pa ó tún sọ wípé. prime boy ló pa prime boy. Uh, Fine boy. prime boy ló pa ó sọ jáde lẹ́nu tí recording wà ní o ó tún ó tún accuse àwọn naira marley àti ọkọ. ẹ ó ti sọ pé ló pa bẹ́ẹ̀ ni ta ló wá pa gangan. ẹ ṣe ẹ bá mi béèrè lọ́wọ́ ẹ ẹ̀yin ẹ̀yin òpònú tẹ̀ ń tẹ̀lé ni o. àwọn apọ̀dà. èèyàn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ bẹ́ẹ̀ ni àwọn èèyàn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ sì ọ̀mọ́ ló ti accuse then come out to tell us ṣé èèyàn mẹ́ta máa pálẹ̀ kan náà ni we want to know story tó bá dẹ̀ mọ̀ òun ni kò jáde sọ síta then òun accuse bàbá ọmọ tí kò sí níbẹ̀ nígbà tí ọmọ kú. ẹ ẹ wo ẹ wo bó ṣe manipulate ẹ wo bó ṣe parọ́ mọ́ everybody àyájẹ́ ń kó ìtọ́kọ́ ti ní ìtọ́kọ́ ti ní bákìn àwọn olórí bùrì yìí ni. that's the point bákìn nàìjíríà mi ní sọ pé bóyá nàìjíríà gọọmenti o bọ ẹ̀yin ọlọ́pàá tẹ ẹ ṣòótọ́ báńkì yẹn ló ń jẹ́ kí gbogbo cover up yìí wà but o láti jáde àtàwọn tó tó ń tẹ̀lé ẹtẹjọ ń sọ ẹ wá dá wa lóhùn èwo nú àwọn èèyàn mẹ́tẹ̀ẹ̀ta àbáwọn mẹ́ta lọ́jọ́ pa òun làwa fẹ́ mọ̀ sí torí àwọn èèyàn ló ń accuse kiri ìwọ́de kẹrì tó ṣojú ẹ̀ odi deaf and dumb kò rọ́rọ̀ sọ. tó bá ti fẹ́ wá parọ́ tó fẹ́ wá mọ́mì tó bá fẹ́ wá sunkún èké ló máa ń bọ́ta àwọn máa sọ pé àwọn lọ́ọ̀yà ní kò máa sọ̀rọ̀. ta ni ẹkún èké jẹ wá ná àwọn ọ̀dẹ̀ òpònú mo máa ń gbà wọn kan tó máa sọ pé women support women wo thunder fire gbogbo yín women wèrè wo ló support women ṣé women apààyàn ní ká support wo nǹkan tó wà nílẹ̀ yìí widow oríṣiríṣi ló wà ìyá tó ń ṣopó oríṣiríṣi ọkọ ẹ̀ ló wà ìmí pa ọkọ ẹ̀ ilé ayé yìí láti bá ìmí kọ́ ló pa ọkọ ẹ̀ ìmí jìyà pẹ̀lú ọkọ ẹ̀ èyí tí ìwọ bá jẹ́ nínú ẹ̀ ẹ́ òun ni wọ́n máa ṣàlàyé báyìí so wípé wọ́n tún máa ń sọ̀rọ̀ kan opó oríṣiríṣi ló wà ṣó ti yẹ so ẹ lè fi yẹn cover up fún wa ó pé ní nítorí ọkọ ẹ kú kí ló ṣẹlẹ̀ a ti rí ìyàwó tó pọkànnà a ti rí ọkọ tó pàyàwó so kí ni big deal kí ni nǹkan tó wà nílẹ̀ yìí then Wumi wàá tún jáde wá ní pé ọmọ twenty four years ní ẹ pé ó kéré ó yẹ kí n bẹ́ẹ̀ fi èpè sí ni <laughs> at what age ló ti ń dóko dáhùn. at what age ló ti ń dún at what age ló ti wà ní street mo lè sọ fún ẹ pé nǹkan forty year old woman tó tó mọ̀ lẹ́yìn tó mọ̀ lẹ́yìn you know times ten of it because exposure ẹ ibi tó wà exposed sí ó ju sixty year old woman lọ so ẹ má máa gbé ọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ òfò kan wá wípé ọmọ kan ọmọ kékeré ni ọmọ kékeré at what age ló ti kúrò lé tó ti ń lọ sí tó ń pè ní náírà ohun àbí kí wọ́n porúkọ ẹ̀ hmm. tó ti filé sílẹ̀ tó ti ń jagun orí street lẹ́ ń pè lọ́mọ kékeré at what age ló ti mọ ọkùnrin ló ti tẹ̀lé ọkùnrin kiri ìlú at what age ọmọ kékeré òun ló ń jáde síta ló ń bú bàbá ọkọ ẹ̀ ọmọ kékeré ẹ̀ rí pé ọmọ kékeré nígbà yẹn àbí ẹ̀ rí yẹn sọ ọmọ kékeré ẹ̀ rí bá wí bẹ̀ yẹn pé ọmọ kékeré ni wọn ò sọ̀rọ̀ sí bàbá ọkọ èèyàn bẹ́yẹn àbí but tó bá di wípé ọ̀rọ̀ pékeré ọmọ kékeré ni thunder fire yòpọ̀ máa ń kọ́pá pẹ̀ lọ́mọ kékeré then kí ni ìnira tiẹ̀ pẹ̀lú bàbá ṣé ẹ̀ṣẹ̀ tí bàbá ṣẹ̀ ni wípé ó lóun rí aṣọ aṣọ ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ ni ó dẹ̀ sọ mọ́mì kò ṣe yẹn nìkan o bàbá dẹ̀ ti sọ pé ó máa ń dóko kiri ó máa ń fi oògùn sínú nódùsì ọmọ ọmọ máa sùn lọ ó máa lọ dóko exactly kò ń ṣe nǹkan tó ní ọ̀nà ọkọ ẹ kó tó ṣaláìsí ti sọ ó ti sọ pé ó ní ìranù ni ẹ gbogbo ẹ ló ti sọ síbẹ̀ so kí ni big deal tó bá pè ẹ ní àṣàrà àṣàlà ni ẹ̀yìn àbíkọ́sọ́kọ́ tó fẹ́ sílé gan pè é bẹ́ẹ̀. ó dáhùn tu pátánítì ọmọ yẹn náà ókè ibo láti gbọ́ pé ó náà fẹ́ gbé sómi. ó dẹ̀ come outside to debunk all of this. Come outside to say no, it never happened. And come out to, to tell us what exactly happened. She be Oloria àwọn and Baba ti jáde. Wọ́n ti sọ̀rọ̀ gẹ́gẹ́ bí àgbàlagbà. Wọ́n tún làwọn máa But kò sí kankan tó because ó mọ̀ and say ò clean. That's why bàbá Yeno náà òun máa dúró tiẹ̀ ó ní tó bá rẹ́dì láti sọ̀rọ̀. Baba ò ṣe gbọ́n sí gbọ́ sí ti bàbá Mohbad kò tún lè gbọ́ sí olórí ẹbí lẹ́nu òun sọ pé wọ́n fẹ́ pa wọ́n fẹ́ pa ta ló fẹ́ pa kí ni ikú ẹ̀ fẹ́ dà fún anybody kí ni ikú ẹ̀ fẹ́ dà then wàá tún mú bàbá wàá bu bàbá yìí ò tí ì sọ nǹkan kan o nǹkan tó gbọ́ tọ́mọ ẹ̀ sọ fún lóyìn wàá sọ o you just want to shut him up then òun accuse àwọn Sam Larry òun sọ pé kí àwọn àwọn team okay let's use team baba Mohbad ipa àwọn yẹ kó máa hmm. tàkì àwọn Sam Larry kí làwọn tíìmù ti tiẹ̀ ṣe àwọn wá sùn ni hmm. èmi expect wípé àwọn tíìmù ti tiẹ̀ ó yẹ kó fèsì wọn but you are not doing what you are supposed to do because you have a lot to cover up ó yẹ káwọn tíìmù ẹ rather than facing baba Mohbad ó yẹ kó máa fèsì àwọn Team Larry ni why are you focusing your attention on baba Mohbad tó bá sọ pé you said it pé ibi tó yẹ kó máa wò wọn ò wò right àti gbọ́ then tell your team kó máa wò bẹ̀ and we have not heard anything from you gbogbo nǹkan tẹ̀ ẹ̀ ṣe you are just defending defending we have not heard anything from. àti lùsù kọlù ẹ kọlà. hello. hello mr abuki. yes. ẹ kalẹ̀. ẹ kalẹ̀ o. ẹ kalẹ̀ ẹ kalẹ́ bàbá mi. agbára lọ́wọ́ ọlọ́run tó bá kú tó bá kú dẹ̀dẹ̀ kọ́ ọmọ olórí ẹ jì sí kòtò mọ̀nàmọ́ná á ṣiṣẹ́ ìyanu fún ẹ. àmín jésù. orí ìjà tó ń jà ẹ ìjà gbogbo ayé ni o ò lè dá ìjà wọ̀nyá mi ọlọ́run á kún ẹ. àmín jésù. ẹni tọ́lọ́ bá ti wà lẹ́yìn ẹ ohun gbogbo lónìí. bẹ́ẹ̀ni. ọ̀tá pọ̀ wẹ́ni mi lọ ni yorùbá wí. tòtẹ́ bá ní ká máa mú látòrí nǹkan tó fi Wùnmí lọ́kàn balẹ̀ nínú nǹkan tó wà lẹ̀ Saheed ọ̀rẹ́ mi is my close friend is a stupid guy post tó wà lẹ́nu yẹn kì í ṣòun ló yẹ kó wà ń bẹ̀ ẹ̀gbọ́n ẹ̀ àrẹ̀mọ ló yẹ kó wà ń bẹ̀ it all because of the political assignment tó wà láàrin bàbá àti ẹ̀ which is ọba àná. No? tó gbéṣẹ àṣírí tó wà láàrin kábíyèsí àná pẹ̀lú Tinubu wọ́n fi compensate Saheed wípé ẹ̀gbọ́n Saheed kò ṣe APC hmm. but kò sí nǹkan tí wọ́n bá fẹ̀rù fún láyé yìí wàláì tàlà bó pẹ́ bóyá kẹsàn-án ẹ gbàgbé bó ṣe ṣẹlẹ̀ hmm. tó bá wọ bó ṣe ń pa àwọn ọba Yorùbá káàkiri sí àwọn ọba tó jẹ́ pé ọba tó wọ pẹ̀bí ọba tó wọ gbòòrò wèrè ìgbà kan ìmọ̀ onísà àti bàbá ọlọ́wà nínú kàtí lẹ́ńbì wọ́n máa ń bá wí ni pátá lásán ló máa wò ló máa gbókó kiri káàkiri gbogbo tí ìgà báyìí lọ́sẹ̀ ń fa wípé ọba ni ẹ ṣe báyìí ṣe báyìí gbogbo nǹkan tó ṣe tòótọ́ ló dóhùn mi òun ló nà ọmọwọ́ òun mi he's a stupid guy he's a stupid guy he's my close friend you understand gbogbo nǹkan tó ń ṣe yẹn ẹ̀sùn aké lórí ẹ̀ hmm. ẹ̀sùn aké lórí ẹ̀ gbàgbé bó ṣe ṣẹlẹ̀ ó kàn máa dùn mí pé ká tó rí fad let me tell you the truth bùrẹ̀kẹ̀tẹ̀ tá à ń pariwo yìí You can't give us the justice. Take it or you leave it. Mark my work today. Back up till Usaid in me. Eh? Ọ̀la number one Tinubu ni. Second Lagos state government. They are both they are bed of the same feather. They are all killers. Assassin ni gbogbo wọn. Wọ́n ń lora wọn pààyàn kiri ni. Take it or you leave it. Do you understand? Tinubu if you want Tinubu history, Tinubu jẹ́ ọ̀kan tó yẹ kó wà lóyà. Ìwọ́n tó bá ṣe dáadáa sí i á lóyà fún ẹ tòdì kọ ṣùgbọ́n wọn tó bá bojú ẹ̀jẹ̀ á bojú ẹ̀jẹ̀ láàrin ìṣẹ́jú kan take that word Tinubu lè ní òun ló fi Saheed jẹ kò lè lajú sílẹ̀ wàhálà ìpẹ́pẹ́kẹ́ tó lè ṣe kankan take it or you leave it wàhálà if words come to words, wọn cancel nǹkan tó ń jẹ́ bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ yẹn i'm telling you the real fact mark my word but ọlọ́run á tì wá lẹ́yìn àmì jésù tàbátìrú tọ́ àmì bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ máa try ẹ̀ ní o if you mark my word today ó máa tó stage kan brekete wọn á ṣọ́ọ̀tì up wíìsì brekete Tinubu ṣẹ́wọ̀n ló wọlé ìjọba tó wà ní gbogbo Nàìjíríà tí wọ́n dìbò fún ni ìjákò lágbára ẹ̀ olóhùn ló kàn ṣé kò kàn ọkàn ó lo agbára yẹn even gbogbo àwọn tó ń pè justice lẹ́nu wíwáde ó sanwó fún gbogbo wọn gbogbo wọn shut up protest wọlé ní Nàìjíríà today so brekete máa try ọkọ̀ máa fi ọ̀nà wà bó gbogbo àtìmọ́ni tó pa eh, Mohbad àti mọ ibi tí kò bí kúlẹ̀ ò bá pa nítorí olè pààyàn ọlọ́mọdé ká fẹ́ ìyàwó tó ń fojú wọn bí ọ̀tá ikú ọwọ́ òun mi ló ti wà but the board of contention ẹni tó jẹ́ kíkó ìwà àgọ́ Saheed is a stupid guy kí ni burúkú tójú ẹ̀rí ọ̀ràn yẹn apààyàn gidi ni ìgbà tá a jọ wà ládẹ́nìjì náà bó ṣe ń ṣe wá bó ṣe máa wá sádẹ́nìjì nìyẹn tó máa wá sádẹ́nìjì ní skẹ́hùn adẹ́nìjì àdìlé phase two gbogbo ọmọ bẹ̀ àtìyàwó lẹ́ngbà tó yí ojú òjẹ̀ tí lálàpọ̀ máa dọ̀bà bó ṣe ń dún wọn kiri nìyẹn ṣe stupid guy tó ti wù mí kéré ọ̀rọ̀ yìí ń bọ̀ ẹ tún gbọ́ mi. Hmm. àwọn èèyàn fẹ́ tí ìgbọ́rọ̀ jáde ni bọ̀tọ̀ náà á fò tó hàn. àmì jésù. jenny wẹ́gírí ti kí lorúkọ ẹ̀ àwọn ìyá òun mi ọ̀nà méjì ni ìyá òun mi ti lose kò fura ni tí wùmí bá gba justice pé ó jẹ̀bi ìyá wùmí lose láyé lọ́run tí bàbá wùmí bá gba tí bàbá Mohbad bá tún gba justice pé òun ló pa bàbá nkíní ó tún lùsì so àárín òun yẹn ìṣe tọ́nà bá ń wá bí agba kì í ṣàbíamọ àbí agba ìyá Wùmí ni number one. ìyá Wùmí àbí ìyá Mohbad ṣé ìyá Mohbad àbí ìyá Wùmí. ìyá Mohbad àmì ìyá Mohbad ìyá Mohbad ni mo rí fáàsì àdó the abed of sire àti ìyá Wùmí àti ìyá kí ni ìyàtọ̀ mẹ́fà àtẹ̀jẹ́ you read their story of recent ìyẹn náà oògùn ló fi ń pọ́n náà fi ń pa àwọn èèyàn nínú um, research tẹ̀ ṣe. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni so to me as a point. ni wọn. I will give my own advice continue what you are doing lágbára lọ́wọ́ Ọlọ́run tó bá ń lépa ẹ wà láìka náà wọn afọmọ wọn di. àmì ẹgbẹ́gùsù kan afọ àfìyàwó gbèjà afọmọ ẹ di. àmì Jésù olórí burúkú ọba nǹkan kò yẹ tọ́ náà ó lè ní is a thief ànìkan tí bàbá ẹ náà ṣe kó tó di pé bàbá ẹ kú wọn jọ jalè láàrin òun àti Tinubu wọn fi ṣòkú òru náà fi gbóhùn náà síbẹ̀ so ikú tó pojúbọ ẹni wo ló ń pa fóònù ń bọ àbò òun náà ẹ gbàgbé nǹkan tó máa jẹ tó máa pa òun náà ń jẹ nǹkan lọ́wọ́ ni tánọba níwájú Ọlọ́run ọba hmm ta ló ń kẹ mm. ẹ gbàgbé bó ṣe ṣẹlẹ̀ ò ní kú ò ní rùn you will hear even kọ́dún tó pọ̀ ṣẹlẹ̀ ìyanu á ṣẹlẹ̀ lórí gbogbo wọn ní ti burúkú ni kì í ṣe ti dára because ìwọ tó bá what you plant is what you going to reap nǹkan tó bá gbìn lè máa ká irúgbìn tó bá gbìn ló máa ká irúgbìn tó èyí òun náà kọ ò balẹ̀ olùṣèlú ṣe lọ gbé truly bàbá um, kí lorúkọ ẹ um, justice tó dárúkọ láìpẹ́ yìí um, kí lorúkọ tí wọ́n àyí defend ń ṣe tó ní ogo muṣini. Banire. Banire Muiz is an elderly man truly and is a ìgbà tó wọ̀ òun náà ti ṣe gbogbo orúkọ bẹ́ẹ̀ rẹ́ jẹ́ ká gbàgbé o ẹ mọ̀ pé àwa Yorùbá a ní pọ́lísì kan tí wọ́n bá ti ń dàgbà ẹ máa ọlọ́run ẹ máa yín lẹ́yìn tẹ́ ti pààyàn àwọn mìíràn wọ́n wà létí ọ̀sán náà wọ́n kọ́ mọ́ṣáláṣí kiri náà ń alẹ́ ọjọ́ alẹ́ yín ò lè dẹ́ ti pààyàn ẹ wá máa kọ́ mọ́ṣáláṣí ẹ̀yìn bàbá àdínì bàbá àkíní kan ẹ̀wọ̀n yìí gbogbo wọn ló wọ̀ wọn wọ́n from day one but tọ́ba ti wá dàgbà tọ́ nípa àwọn tí ń lọ síbi òwe ọlọ́run ní òun fẹ́ kú ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe kó ronúpó wàrà tọ́ba ronúpó wàrà gẹ́gẹ́ bí wọ́n àánú ọlọ́run gbà nobody is judging anybody bọ̀ lórí ọ̀rọ̀ tó wà ní ẹlágbára lọ́wọ́ ọlọ́run á gbogbo wọn ọlọ́run á fi ṣẹ̀sìn máa ṣẹ̀sìn tiẹ̀ ni ẹ fi ti hùn nílẹ̀ akẹ́kọ̀ọ́ tó